màmá ẹ wojú olè ẹ mú nígbà tọmọ ikú adúlé dé ẹ ṣe bí ìwọ ló ti rí. ẹ má sọ fún mi pé kí n ṣe sùúrù. ẹ ẹ mọ nǹkan tó ṣe wájú mi jù ní gbogbo ọ̀rọ̀ yìí. ẹ èèlò ni mo fi ṣí ṣọ́ọ̀bù tẹ̀yìn nìkan tẹ̀ jẹ gbèsè over eight thousand naira. gbogbo owó yín sì ó jẹ́ two thousand one. nínú ìlú yìí kò sí àánú báyìí lójú anybody wọn jọ ṣàánú mi má fi mí lẹ̀ báyìí má wò mí ràn. ọmọ kékeré ni nà ó tí ò bá ṣe pé gbogbo nǹkan tó ní bó ṣe rẹ bó ṣe rí ṣé kò yẹ kí wọ́n gan kó máa gbé lọ sí tìlẹ̀ kọ̀ọ̀kan kó máa pàmpẹ́ kó ra snacks kó kí inú ẹ̀ lè máa dùn kó wà tó máa rún ṣíṣe mọ́mọ́ lọ́fun kí ló ṣe. ṣe rí owó iṣẹ́ tí mo ṣe lọ́tẹ̀ yìí ẹ bá mi kí ipẹ̀ tí bá ti padà wá màá wá gba gbogbo ẹ papọ̀. mi ò expect irú nǹkan báyìí lọ́wọ́ yín ṣé ṣé tẹ ní kí wá ṣe lélẹ́yìn ẹ kọkùnrin mi gorí mi kó tó fún mi lọ. ọgbẹ́ni pé mo gbẹ́ni kí ló ṣe ẹ̀ ọ̀dẹ̀ pàpọ̀ tó dẹ̀ fi jọ sí owó ni. Ah, ẹ má bínú ó yà sọ kí ni. ṣé ìwọ máa lè rí olórí kì méjì. kí ni. <laughs> àní àní wọ́n já fóònù mi gbà àti owó gbogbo pọ́ọ̀sì tí mo gbé wọ́n já gbà nínú bọ́ọ̀sì ni. ohun ẹni olórí burúkú ẹ̀yìn kan. irú òun nǹkan tó ṣẹlẹ̀ sí wa yìí. Ah, bíi tìbáwọ̀ kò yé mi. kí làwọn àlè àwọn olè apàdé yìí lọ́nà tí ìlú tiwa dá.